Àlàáfíà, àlàáfíà, àlàáfíà ni mo fẹ́ pẹ̀lẹ́ mi gígùn ní Ọlọ́run. Àlàáfíà, àlàáfíà, àlàáfíà ni mo fẹ́ pẹ̀lẹ́ mi gígùn ní lágbára Ọlọ́run. Àti èmi àti ẹ̀yin tó ń wò mí, àlàáfíà ara wa kò ní di fíafíà. Ọlọ́run má dẹ̀ bá wa fi owó àti ẹ̀mí gígùn àti ìfọ̀kànbalẹ̀ àbàwà fèèkùn ètò ìlera lọ́rọ̀ náà ló ṣì wà lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ohun tá à ń sọ̀rọ̀ yìí lórí ni àìsàn tó ń roni lápá roni lẹ́sẹ̀ ìyẹn stroke àtẹ̀tí sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pẹ̀lú àlejò mi dókítà Táíwò àtúnṣe ń tẹ̀ síwájú lórí rẹ̀ dókítà ẹ̀kọ́ atótónu látẹ̀kọ́ mo fẹ́ bèrè nísìnyí pé wọ́n máa ń pè nǹkan kan ní partial stroke kí ni partial stroke túmọ̀ sí. partial stroke ó jẹ́ stroke tí ó máa ń ṣe ènìyàn nípa kíkí tí èèyàn ò bá kíyèsára torí eléyìí tó bá ń ṣe ènìyàn á kọ́kọ́ mú àwọn àmì kan wá ẹ mọ̀ pé nísìn tí ebi bá ń pa èèyàn ó máa mú nǹkan kan dání ẹ ti mọ̀ pé mo fẹ́ jẹun nìyẹn so tí eléyìí náà bá fẹ́ ṣe èèyàn á ti máa mú àwọn àmì kọ̀ọ̀kan dání tó yẹ ká tètè mọ̀ pé ah ẹ jẹ́ kí n tètè lọ rí dókítà kí n lọ lé ìwòsàn láti lọ rí dókítà torí àwọn sign àwọn àmì tí mò ń rí yìí ó ń dẹ́rù bà mí lọ́pọ̀lọpọ̀ so ilé lè fa partial stroke but ṣùgbọ́n tá a bá ti detect láti mọ̀ pé ah nǹkan báyìí ló fẹ́ ṣe mí o láti lọ sílé ìwòsàn láti lọ rí dókítà wọ́n á tọ́ wa sọ́nà wọ́n á place wa on uh, treatment nípa ṣíṣe yìí a lè ní partial stroke partial stroke yìí kẹ̀dẹ̀ it can be prevented it can be treated it's not like i said bí mo yẹ sọ it's not a death sentence. partial stroke yẹn ṣé ó ní ṣe pẹ̀lú pé kí ọwọ́ àtẹsẹ̀ kó máa kú díẹ̀ díẹ̀ àbí. ó ní ṣe pẹ̀lú kí ọwọ́ èèyàn kó máa kú díẹ̀ díẹ̀ èèyàn máa paralyze ọwọ́ èèyàn máa paralyze ẹsẹ̀ èèyàn náà á paralyze eléyìí tó bá dẹ̀ ṣẹlẹ̀ ó ní ìtọ́jú ó ní ìtọ́jú tó péye fún téèyàn bá tètè lọ fún ìtọ́jú á rí ìwòsàn. ọwọ́ àtẹsẹ̀ yẹn lè padà sípò. ó lè padà sípò tí èèyàn bá tètè lọ sí ilé ìwòsàn torí ẹ̀mí sọ pé àwọn àmì tó bá rí ló máa fi hàn pé nǹkan báyìí ló fẹ́ ṣe mí o á tètè lọ sí ilé ìwòsàn. ìgbà wo wà ní total stroke ń wọlé. total stroke máa ń ó máa ń ṣe èèyàn ní ìgbà tó yẹ pé tí partial stroke bá ti múyàn tí èèyàn ti relax ó jáfara total stroke lè wọlé because partial yẹn ló máa lead sí total stroke. ohun tí mo tẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ ni pé partial stroke yẹn ṣé ìyẹn túmọ̀ sí wípé nígbà tí ọwọ́ kan àti ẹsẹ̀ kan tó bá kú ráúráú àbí tó bá ń kú díẹ̀díẹ̀ kí total stroke wá jẹ́ pé ìgbà tí ọwọ́ àtẹsẹ̀ méjèèjì bó tẹ̀ jẹ́ wípé mi ò tí ì rẹni tí stroke ṣe tó jẹ́ pé ọwọ́ àtẹsẹ̀ méjèèjì ló mú apá kan àti kan òun mo fi ń sọ pé èwo tún ni partial stroke bẹ́ẹ̀ ni ṣe rí partial yẹn ohun tó sáì tó máa mú wá òun ni wípé ẹni yẹn máa loss memory bó ṣe ń ṣe tẹ́lẹ̀ kò ní máa ṣe bẹ́ẹ̀ ẹnu ẹ̀ á wọ́ sẹ́gbẹ̀ ṣe rí gbogbo ojú ẹ̀ ó máa ń pọ̀ ni normal look tó ní tẹ́lẹ̀ kò ní máa ní eléyìí ti fi hàn pé partial stroke ti ń wọlé tí ò bá dẹ̀ kíyèsára tó bá ní stroke normal stroke tó ní á rọ lápá á rọ lẹ́sẹ̀ á jẹ́ tó yẹ pé ó ti wà nínú ewu because ṣe rí heart wa ibi left side ló wà tó bá dẹ̀ ti mú èèyàn téèyàn rọ lápá níbi left side wàhálà ti dé bá àgọ́ ara. ẹ ṣeun ìbéèrè ó dàbí pé wà nínú ẹ̀mí torí ìbéèrè tí mo tún fẹ́ béèrè nìyẹn mo máa ń gbọ́ wípé bí àìsàn rọni lápá rẹ lẹ́sẹ̀ bá dé báni tó bá jẹ́ apá ọ̀tún àti òsì apá ọ̀tún àtẹsẹ̀ ọ̀tún ó sì ní ìwòsàn ó sì lè padà sípò àmọ́ bó bá jẹ́ wípé apá òsì àtẹsẹ̀ òsì ló bá mú wọ́n ní kò ń látúnṣe rárárárárá mo fẹ́ bèrè pé ṣé tòótọ́ ni tó bá lè jẹ́ pé tòótọ́ ni kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀. lóòótọ́ ni ẹ ṣe tí rọni lápá tó bá múyàn ní apá òsì ní ọwọ́ àti ẹsẹ̀ tí ẹnu ti wọ́ sẹ́gbẹ̀ tó jẹ́ ibi because ibi left side ibẹ̀ yẹn ni heart wa. wà tí anything tó bá ti ṣẹlẹ̀ sí apá tí ẹ̀jẹ̀ kò lọ kò pump láti inú heart yẹn lọ sí ìsàlẹ̀ lọ sínú ẹsẹ̀ wa ó ṣe ṣe tí wọ́n bá ṣe ìtọ́jú ní fún ẹnìyẹn kò lè rí ó máa rí ìwòsàn o kíní yẹn ó sì máa wà mí wọ́n kàn máa tọ́jú it can be managed hmm. it can be managed wọ́n lè máa ṣe ìtọ́jú fún kó máa lo oògùn ẹ̀ ní gbogbo ìgbà wọ́n lè máa ó ní ìtọ́jú. ṣé ọpọlọ yẹn lè padà sí bó ṣe ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ bí wọ́n bá manage ṣọpọlọ yẹn lè padà. ìgbà míì ṣé ẹnu tó wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ṣó sì lè padà. ah ìgbà míì kò ní lè kò torí pé ibi tó ti ṣẹ̀ wá ó jí ibi tó ní agbára wọ́n pé normal bíi partial stroke tó múyàn ní right hands legs yẹn ó ṣe torí pé kò ń ṣe ibẹ̀ ni heart wa wà so ó ṣe é ṣe ìyẹn máa padà bọ̀ sípò normal tapá ọ̀tún tapá ọ̀tún tó bá jẹ́ tòsí tó bá yẹ pé tí òsì ni kò ní padà bọ̀ sípò torí pé ibẹ̀ ni ọkàn wà ibẹ̀ ni ọkàn wa wà. Hmm. wọ́n ní oògùn sọ̀yè kò ran ohun téèyàn ò bá mọ̀ yorùbá bọ̀ wọ́n ní oògùn ìsọ̀yẹ̀ kò ran ohun tí ènìyàn ò bá mọ̀ ìdí pàtàkì ni tó fi yẹ kẹ́ ẹ máa wo ètò ìlera lọ́rọ̀ torí wípé àwọn àkòrí pàtàkì tá à ń wá lọ́sọ̀ọ̀sẹ̀ ó jẹ́ bí tẹ́tí máa máa rí ọgbọ́n bàǹtàbàǹtà kọ́ ní gbogbo ìgbà àwọn àmì tí máa máa rí tẹ́ fi máa mọ̀ wípé ah, àìsàn gẹ́lẹ́ àìsàn kan báyìí ó ti fẹ́ máa wọlé gbogbo ẹ̀ la máa máa ṣàlàyé ní báyìí ẹ bá wa sọ ọ̀nà wo la lè gbà pagidínà rẹ̀ bàbá fẹ́ jẹ́ kí àìsàn rọni lápá kó wọlé ọ̀nà wo lèèyàn lè gbà pagidínà ẹ̀. ní àkọ́kọ́ ṣẹ̀rí wọ́n ní àwọn Yorùbá máa ń sọ wọ́n ní ayọ̀ ló máa ń pani téèyàn bá ti ń yọ̀ jù nǹkan tí mo mean yes gẹ́gẹ́ bí ẹ ti béèrè lọ́wọ́ mi òun ni wípé a need láti avoid àwọn illegal drugs like àwọn egbògi olóró èèyàn gbọ́dọ̀ máa tampa pẹ̀lú èèyàn gbọ́dọ̀ máa mú ó jẹ́ ohun tó léwu lọ́pọ̀lọpọ̀ then a tún gbọ́dọ̀ máa ṣe ìdárayá ní gbogbo ìgbà eré ìdárayá bẹ́ẹ̀ ni láti máa exercise ara wa so nípa ṣíṣe yìí a ò ní ní a máa lè prevent àwọn àrùn yìí a tún kí ni àwọn nǹkan tó yẹ ká tún ṣe òun ni pé ká máa maintain healthy diet ká máa jẹ oúnjẹ tó ń ṣe èròjà aṣara lóore tó ń ṣe ara lóore a gbọ́dọ̀ máa jẹ ní gbogbo ìgbà a gbọ́dọ̀ máa jẹ balanced diet kí ni àwọn nǹkan tó yẹ ká tún ṣe òun ni pé ká máa ṣe kí ni ká máa control bí a ṣe ń ṣe àwọn oúnjẹ tí à ń jẹ a gbọ́dọ̀ mọ irú oúnjẹ tó yẹ ká jẹ but àwọn oúnjẹ tó yẹ ká máa jẹ bíi vegetable àwọn èso tó ń ṣe ara wa lóore vegetable gbọ́dọ̀ pọ̀ dáadáa nínú àwọn oúnjẹ tí à ń jẹ. ẹ ṣeun torí àkókò lákòótán ẹ jẹ́ kí n sáré ju ìbéèrè tíntìní yìí. ẹ dákun mo fẹ́ béèrè ṣé lóòótọ́ ni wípé afẹ́fẹ́ ló máa ń fẹ́ síyàn kí stroke mo fẹ́ béèrè ìbéèrè torí wípé ìgbàgbọ́ àwọn Yorùbá ni wípé wọ́n fẹ́ atẹ́gùn sí ló jẹ́ kó níṣó ẹjọ́ ní ṣókí ní ṣókí torí àkókò tí kò wá ń papá múra ṣé lóòótọ́ ni wípé ó máa ń bá afẹ́fẹ́ ṣiṣẹ́ wọ́n bá ti fi afẹ́fẹ́ lùyàn ó ṣe ṣe kó ṣẹlẹ̀. ẹ ṣe ẹ ní mẹ́díkà àwa ò nígbàgbọ́ pé irú nǹkan báyẹn lè ṣokùnfà àrùn rọnilápá rọnilẹ́sẹ̀. ẹ ṣeun adúbẹ́pẹ́ pè yín apè yín ẹ̀ sì jẹ́ wa bàbá tún pè ní lọ́jọ́ mi iṣẹ́ wà. ní agbára ọlọ́run tí ọlọ́run bá fa bíbò ẹ̀ sẹ́yìn a ó tún pàdé. báwọn èèyàn bá fẹ́ kàn sí yín lórí ìtàkùn ayélujára. ẹ tí wọ́n bá fẹ́ kàn sí mi ẹ jẹ́ kí wọ́n lọ sórí Facebook wa wọ́n kàn táìpù Dr. Taiwo Emmanuel lórí Facebook wọ́n máa lọ Instagram náà bákan náà Taiwo Emmanuel ní Instagram láti lè kàn sí wa fún àwọn ìbéèrè àwọn kan tó bá rú wa lójú ẹ jẹ́ bẹ́ẹ̀ so nobody, I go ní báyìí àkókò ti tó fún wa láti sọ̀rọ̀ nípa èso kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé lórí ètò ìlera lọ́rọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ a máa mẹ́nu bà èso kọ̀ọ̀kan lọ́sọ̀ọ̀sẹ̀ àwọn àǹfààní tó sodo sínú èso yìí kí ni ìdí tó fi yẹ ká mọ̀ jẹ wọ́n ẹ à lọ́sẹ̀ yìí nutritionist mi wọn ò ráyè wá sórí ètò torí wípé iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọn mọ́ lágbára ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ mọ̀ rojú wọn lórí ètò torí ẹ̀ máa ń sọ̀rọ̀ nípa ọsàn ọsàn ẹyẹ bẹ ti mọ̀ wípé ọsàn jẹ́ èso kan tó pàtàkì tó sì gbajúmọ̀ ní àwùjọ wa kò sílùú tẹ́ ẹ dé tẹ́ ò rí ọsàn ó sì jẹ́ ọ̀kan lára àwọn èso pàtàkì tí Olódùmarè ọba tó fi jíǹkì àwa ọmọ ẹ̀dá dámọ̀ fún ìlera àti àlàáfíà wa náà nítorí wípé ó jẹ́ ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí èso tó ní omi lára púpọ̀ tó jẹ́ wípé bẹ́ẹ̀sì wọn omi ni omi pọ̀ lára wọn omi yìí náà àti àwọn nǹkan míì tó tún wà nínú ẹ̀ òun náà ló ń ṣe ìlera àti àlàáfíà fún wa ní gbogbo ìgbà tá a bá jẹ ẹgbẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé èso nígbà tí a ṣe táwọn onímọ̀ nínú ètò ìlera tó ń ṣe ìwádìí ẹ̀ fínífíní wọ́n ní ó contain potassium yes wọ́n ní ó contain potassium èyí tó sì jẹ́ wípé ó dára fún irú àkòrí pàtàkì tá a sọ̀rọ̀ lé lónìí ìyẹn àrùn tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ gẹ́gẹ́ bí ìwádìí àti study kan tó wá láti American Art Association ìyẹn AHA wọ́n jẹ́ ká mọ̀ wípé fún irú àkòrí pàtàkì tá a mẹ́nubà lénìí ìyẹn stroke àìsàn tó rọni lápá rọni lẹ́sẹ̀ wọ́n ní fún àwọn obìnrin ó máa ń lower the risk of ischemic stroke ó máa ń lower the risk, the risk of ischemic stroke fún àwọn obìnrin wọ́n sọ wípé tí obìnrin bá jẹ́ ẹni tó máa ń mu ọsàn déédéé tó sì máa ń jẹ àwọn nǹkan tó máa ń nà kí jẹ́ pé kẹ́kọ̀ọ́ mu omi ẹ̀kẹ́ sọ́nù wọ́n ní wípé kò kí ń jẹ́ kí wọ́n tètè kó àìsàn tó ń rọni lápá rọni lẹ́sẹ̀ yàtọ̀ sí yẹn ṣe wípé ó tún ní ohun tá à ń pè ní anti-inflammatory property anti-inflammatory property bẹ́ẹ̀ wọ́n sọ wípé ó dára kí a mọ̀ ọ́ mú fún ẹni tí ò bá kí ń rí ìgbọ̀nsẹ̀ ṣe déédéé ẹni tó bá jáde pé kò kí ń rí ìgbọ̀nsẹ̀ ṣe déédéé wọ́n ní kó dára kí wọ́n mọ ọmọ èso kí wọ́n sì máa jẹ ẹni tó wà nínú rẹ̀ kó rónú ẹ̀ nìkan lẹ lè sọnù bẹ́ẹ̀ bá ti mu èso ẹ jẹ kínní tó wà nínú rẹ̀ wọ́n ní pé fún àwọn tí wọn kò bá ń rí ìgbẹ́ ẹ̀ tí wọn kò bá ń rí ìgbọ̀nsẹ̀ ṣe déédéé wọ́n ní kí wọ́n mọ mu èso kí wọ́n máa mu ọsàn àti wípé fún ẹlòmíràn tí ó máa ń sọ wípé àmì ilé jẹun dáadáa ẹlòmíràn alẹ́nu má jẹun ni wọ́n wọ́n máa ń sọ wípé àwọn ò bẹ́ẹ̀ lómi bá ti bu síbí kan báyìí wọ́n á láwọn ti yó inú ti kún bó bá ti gbókèlè kan sẹ́nu inú ti kún wọ́n ní fún irú ẹni bẹ́ẹ̀ tí kò bá ń lè jẹun dáadáa pé kí wọ́n máa mu èso it boosts appetite it boosts appetite ó máa ń jẹ́ kí ebi pa ènìyàn ó máa ń jẹ́ kí ebi pa ènìyàn àti wípé wọ́n ní kí èèyàn máa mu ọsàn kó tó di wípé ó tiẹ̀ máa jẹun torí wípé ẹlòmíín máa ń ṣe àròyé bí n bá ti jẹun oúnjẹ ọ̀hún tètè dà nínú mi ibi tó máa ń dúró sí rè òkè inú mi ni ó máa ń dúró sí wọ́n sọ wípé bí irú ẹni bẹ́ẹ̀ bá ń mu ọsàn kó tó di wípé ó jẹun ó máa jẹ́ kí oúnjẹ ọ̀hún tètè mọ́ ọ dà ní ara wọn ẹ wo èso ṣe mọ̀ wípé èso mo fẹ́ lè sọ pé nínú gbogbo àwọn èso tí Ọlọ́run dá ọsàn jẹ́ ìkan pàtàkì tó ní vitamin C púpọ̀ púpọ̀ nínú ẹ sì mọ̀ wípé vitamin C rèé ó dára fún àgọ́ ara ẹ dẹ́kun fún gbogbo ẹni tí kì í bá mu ọsàn ẹ mọ̀ ọ́n mu ọsàn ó dára fún àgọ́ ara wa gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti máa ń sọ wípé an apple a day keeps the doctor away what about orange ọsàn ńkọ́ ó ní iṣẹ́ tó ń ṣe ní ara àti wípé wọ́n ń jẹ́ ká mọ̀ wípé ọsàn mímu dáa fún ọkàn nítorí potassium tí mo sọ lẹ́ẹ̀kan wọ́n ló dáa fún ìlera ọkàn wa ó dáa fún ìlera ọkàn àti wípé fún kánsà fún àrùn jẹjẹrẹ ẹ jẹ́ ká mọ̀ ọmú ọsàn wọ́n ní pé ó máa ń lower the risk of getting cancer ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ ọmú ọsàn fún gbogbo ẹni tí ò fẹ́ràn ọsàn àti wípé ẹni tó bá mọ̀ wípé òun máa tóun bá ti mu ọsàn òun máa ń ṣe ìgbọ̀nsẹ̀ gbòòrògbò torí mo ní àwọn ìlòmíì tó máa ń ṣàròyé wípé tí n bá mu ọsàn púpọ̀ jù mo máa ń ṣe ìgbọ̀nsẹ̀ gbòòrò ẹ̀yin náà ti mọ̀ wípé gbogbo nǹkan láṣejù gbogbo nǹkan lámujù náà ó ti ní ohun tó máa ń bá dé kì í ṣe pé ká mọ ọ wá mú rẹpẹtẹ lójú kan ẹ dákun bẹ́ẹ̀ bá ti ń mu ẹ mọ jẹ àwọn èso mìíràn mọ òun náà ni ohun tí mo mú wá fún yín lórí ọsàn ẹ̀yin ará lé ẹ wò ètò ìlera lọ́rọ̀ tòní níbi náà la máa fi àdàgbà rẹ̀ rọ̀ sí ẹ rí i pé mo ṣe ní pápápá ọ̀rọ̀ pọ̀ tó yẹ kí n sọ lórí ọsàn àmọ́ àkókò tí kò mí ní pampa mọ́ra wọ́n ti ń ṣẹ́jú sí mi ní ilé agbára títí ọ̀sẹ̀ tó bọ̀ tá a máa mú ètò ìlera lọ́rọ̀ wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ǹjẹ́ ẹ̀yin ní ìpolówó ọjà tẹ́ ẹ fẹ́ ṣe ni ẹ̀yin jẹ́ dókítà ẹ fẹ́ jẹ́ kí ayé mọ̀ yín ẹni ilé ìwòsàn tẹ́ fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ ibi tó wà ní àbẹ́yìn jẹ́ ẹni tó ń ṣe oògùn ìlera tàbí àgbo ìbílẹ̀ tó jẹ́ ti ìlera tó sì ní òǹtẹ̀ ìjọba ẹ máa bọ̀ lórí ètò ìlera lọ́rọ̀ gbogbo tẹ́ bá gbọ́ sórí ètò yìí ní agbára ọlọ́run àlùbáríkà ọlọ́run àwọnú rẹ̀ lọ zero eight zero six four zero eight six seven eight nine zero eight zero six four seven eight six seven eight nine òun náà ni nọ́mbà tẹ́ pè mí sí lórí Facebook Sekinat Ọláìdé Raji lórí Instagram Sekinat Ọláìdé Haru gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ fún mi ẹ fi ṣọwọ́ sí mi àti wípé ẹ sì lè kàn sí wa lórí Orísun at Orísun TV ní ní gbogbo ìtàkùn ayélujára Facebook o Instagram o Twitter o at Orísun TV ẹ download star times app gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ máa wo àwọn ètò wa ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ẹ̀yin yẹn ṣáà download StarTimes app kẹ wá wá Orísun TV lórí rẹ̀ ẹ wo bẹ́ẹ̀ tí ń rìn lọ báyìí gbogbo ètò báyìí lẹ́mọ̀ wò lórí Orísun lágbára Ọlọ́run ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ ilé òní lé wa ọ̀nà òní náà wá ọ̀dẹ̀dẹ̀ á dẹ̀ wá lọ́rùn gbẹ̀dẹ̀ mọ̀kẹ́ ó dàbọ̀.